بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته adúpẹ́ fún ọlọ́run rẹ̀ lẹ́dàá wa a sì bẹ̀ allah kó sì ká àlékún kí a sì jẹ́fà níbẹ̀ muhammad sallallahu ta'ala alayhi wa sallam ní àìdóònà pẹnu a mọ̀ pàkíyèsí gbogbo ọmọ ìyá wa mùsùlùmí táwa nínú ìbáàdà kan tó jẹ́ ẹlẹ́ẹ̀kan lọ́dún tí í ṣe ṣáàrù Ramadan eléyìí tí ọlọ́run ń ṣàánú wa tó bá wa láyé yìí bẹ̀rẹ̀ látòrí àwa tá à ń sọ̀rọ̀ àdógbò ọmọ ìyá wa ti ń gbọ́ wa nípa pàtàkì ìtẹ̀síwájú lórí iṣẹ́ olóore wa mọ alẹ́ sọ̀ọ̀lẹ̀ àwọ̀ ìmọ̀ tẹ̀síwájú lórí iṣẹ́ olóore ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní bẹ̀rẹ̀ iṣẹ́ tó jẹ́ tìjọsìn tí ó ṣàṣeyọrí bí a bá gbé máikrófóònù fún ẹnìkọ̀ọ̀kan ẹni tí ń gbọ́ mi náà pé wọ́n náà sọ sí n tó ń gbọ́ yìí òun náà nídìí àti kàtẹ́rà kó tó máa fún alákòjú tó pọ̀ pàápàá jùlọ bí èèyàn bá ń ṣe ìbádà nínú Ramadan àwọn nǹkan tó jọ́ràn yẹn fún wa kí Ramadan ò tó dé tó sì jọ́ràn yẹn fún wa nínú Ramadan náà kí Ramadan bá parí àwọn mùsùlùmí pọ̀ tán máa ń já sẹ́yìn kódà Ramadan kì í tì í parí lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ẹ̀wọ̀n ti mọ èso ti mọ ju fọwọ́sì ju èlé fún fún ta ni fẹ́ni tó ṣe bí mùsùlùmí lòun tí ì ṣe mùsùlùmí yóò wá kú ìmáàmù tó bá dúró déédéé àtàwọn péréte tó bá ń bẹ pẹ̀lú ẹ̀ ilé ìjì aburú kan tó ga bàbá ń sọ̀rọ̀ siam èyí tó jọ̀ràn yẹn lẹ́ẹ̀kan lọ́dún òun la wà nínú ẹ̀ òun náà ní Ramadan ṣùgbọ́n ẹ wo àsọ̀lá tó jẹ́ ọ̀ràn yẹn lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ wo zakat fẹ́ni tọ́lọ́wọ́n bá tó bá ní kó gbèrú lárísìkì débi pé yóò yọ zaka ẹ wọ hajj fẹ́ni tọ́lọ́wọ́n bá bò láṣẹrí tó ní àwọn mọ́jẹ̀mú tá a fi máa lọ hajj àti wo nǹkan míì tọ́lọ́wọ́n bá sí lọ́rùn yàn nínú ẹ̀sìn yàtọ̀ sí orígun márùn-ún ó ń bẹ nínú ìṣesí ó ń bẹ nínú ọ̀rọ̀ ó ń bẹ nínú ìhùwà ó ń bẹ nínú ìbágbé àwọn kan tọ́lọ́run sí lọ́rùn yàn tó sì jẹ́ pé ọlọ́run Allah subhanahu wa ta'ala furdat هذه الأمور على الدوام fọ́rọ̀dọ́ àádìlà àṣíyà ó sì àwọn nǹkan yìí lọ́rùn èèyàn lórí wa lórí ká máa ṣe lọ gbére ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló wá ṣẹ̀ṣà ní tiẹ̀ tí ò bá tọlọ́run mu tó yẹ pé nígbà tó bá ráyè ni ọlọ́run ò gbẹ́sìn kalẹ̀ bẹ́ẹ̀ o lórí ká jẹ́ wá ká wá sin ọlọ́run balẹ̀ lọ́run ti dá wa o ó yẹ ká gbàgbọ́ yẹ o ó yẹ ká gbàgbọ́ yẹ o wàmọ́ kọ̀lákù lè dín náà wọ̀lẹ̀ ìnsà ìlà lè àbùdùn ọlọ́run ní ìdálùjọ náà tìyàn fún nǹkan méjì kan wá sí mi má òrèdò mi ní homer ní pọ̀ kí n wájẹ̀ mú sọ́dọ̀ yín torí ọlọ́run bá kì sọba tí máa jẹ tí máa mu wàmọ́ òrèdò àyùn fẹ̀mú iná lọ́ọ̀hà hùwà rọ̀dùzáàkù dòlùkú wà tìǹbù sí i ṣé náà ní í ṣèjẹ̀mú fún wa àájẹ àmọ́ àájẹ àmọ́ táwọn èèyàn ń wí tí ò jẹ́ wọn sin lọ́rùn tí jẹ́ kẹ́sìn bọ́ mọ́ ọ lọ́wọ́ yìí bíbọ́lọ̀ náà ní ṣèjì ẹ̀mọ́ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò gbàgbọ́ yìí nǹkan yìí wọ́n mọ̀ yàtọ̀ sí ìgbà táyé bá forí gbárí pẹ̀lú àlìkìyàmà táyé bá forí gbárí pẹ̀lú àlìkìyàmà pé ńgbà tí nǹkan tó jọ̀ràn yẹn tọ́lọ́run tó pa wá láṣẹ rẹ̀ tó bá dé wọ́n máa ń ní àwáwí nípa táyé pé òun ni ò jẹ́ káwọn ọ̀rọ̀ lọ́wọ́n bá sìn eléyìí burú púpọ̀ tí sọ̀láàtù bá ti bọ́ fẹ́ẹ̀dá tí ń bẹ láyé oore ti bọ́ oore ti tán lára ayé oore ti tán lára ayé kò síbùyẹ̀ kankan àfi tí ò bá sí làákà ìmọ̀ tóró yẹ ká máa sọ̀rọ̀ bá a bá ń fi bí ọ̀rọ̀ sọ̀lá bá ń wọnú ọ̀rọ̀ tá a tún dá aṣọ lódìdí wọ̀lẹ́ ọ̀rọ̀ sọ̀lá ti tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. àní sallallahu alaihi wasallam tọ́lọ́run bá rán sí gbogbo ayé tó sì jẹ́ pé ìkẹ́ lọ́run bá ìkẹ́ tọ́lọ́run ní àfihàn sí gbogbo ayé náà Islam ma arsalnaka illa rahmatan lil alamin rahama yẹn ìkẹ́hùn oná ní Islam ibi ti wá mọ̀ ni pé oná ní léwájú gbogbo ohun tí jẹ mọ́ ọ̀rọ̀ Islam oníléwájú mi gbogbo tó jọmọ́rọ̀ islam òun ló ṣe dáa gbogbo mùsùlùmí lọ òun ló ṣe dáa àwọn lọ ó kírun púpọ̀ jù wọ́n lọ ó dúó lórí sọ̀lá ju àwọn sọ̀hábà lọ ẹni tó lọ́wọ́ ọbẹ̀ lẹ́dàá tó ránṣẹ́ ń pàrọwà fún kéṣe díẹ̀ díẹ̀ lóru nígbà tọ́rọ̀ débi irun tíyàwó aisha rọ̀díyà lọ́wọ́ tààlà ń síbí ọlọ́run ọba ẹlẹ́dàá ti sọ wípé òun forí jìn ọ́ kódà àṣìṣe ní ìtò tí ì ọlọ́run ni mo ti forí jìn ọ́ ẹ ṣe wá ń dààmú tó bá ya Rasulullah ó ní ìgbà tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún mi àfàlà àkóónú abudan shakura èyí tí mo ṣe tí mi ń ṣe èyí tí wọn ti ń pọ̀ lójú tiẹ̀ yìí kò tó tọ́lọ́run ṣe fún mi ara ìyá wa ń ṣàròdí àlọ́sàlẹ̀ ní abalẹ̀ sọ̀látù mo máa ń sọ fáwọn èèyàn sọ̀látù lẹ́lì tún nìyẹn o lẹ́sẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ń wú sí yìí o kò sẹ́nìkan tó lè fún mi ní kankan nínú ìsìláàmù yìí tó jẹ́ sìn tó wá jẹ́ pé ààrẹ nìkan tó ṣe nǹkan ń da àjànábì lọ sallallahu alaihi wasallam ànábì ò jókòó kó máa pàṣẹ kò dúró kó máa gba wáàyí látọ̀dọ̀ ọlọ́run kó máa wá wo àwọn mùsùlùmí bí wọ́n ti ń ṣe pé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀káre kóun wá káwọ́ gbéra ọlọ́run kan kádàrà kí wọ́n pa ànábì sójú ogun ni ànábì ń bẹ lójú ogun tí èsè ọ̀kan tí èsè méjì tí èsè mẹ́ta kò sọ pé mi tọrọ dé ìtọ́lọ̀ ní ká gbé ọwọ́ sí àwọn kèfèrí tí wọ́n tí wọ́n já ọlọ́run bá sùn tọ́lọ̀ ní agbọ́wọ́ sí wọn padà ó yẹ ìdílé sí wọn ẹ bá àwọn kan máa dúró sí kọ̀rọ̀kọ́dún kan yóò kádà àti ńlá ọ̀yàn lọ́wọ́ láwùjọ wa bí táwọn sọ pé wọ́n rán wọn ń fẹ́ dé tòrútòrú kò ní sọ àwọn ò ní síbẹ̀ wọn mọ́ wọn ò sì ní síbẹ̀ ńgbà tọ́rọ̀ ìsìláàmù délẹ̀ kẹ́lì mọ̀ yín pé ká tẹra mọ́ iṣẹ́ ọlọ́run ká kú lórí ẹ̀ òun lèèyàn fi lè jèrè lọ́dọ̀ ọlọ́run kìí ṣe ká ṣe súẹ́súẹ́ kìí ṣe ká ṣe yẹ́súyẹ́sú òun la fi ń fà nábì ṣàpèjúwe fún wa ìtọ́lọ́run rán nù sallallahu ta'ala sallam kò sí nǹkan yẹn kò sí nǹkan yẹn kó wá jẹ́ pé òun wá jókòó káwọ́ gbéra ọkọ̀ di ghafarallahu lahu ma taqaddama min gbogbo tó ti ti ṣáájú tó ṣe láti ṣeré ọlọ́run ní ti forí jù òun ló dáa jù wá lọ kódà ó tún sọ ní ọ̀rọ̀ kan wà á ná àtikọ́kún lìlà ó kà máa kọ́ ọ́ sallallahu alaihi wasallam mo bèrè ọlọ́run jù mí lọ ẹni onìkan fún gbàmọ́ láyé ẹni ọ̀sájú kan fún gbàmọ́ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam èé ṣe táwọn níbi láti rí ẹni tí yóò sọ wípé àkè lórí tẹ̀ ń kírun ní alalẹ́ wóòrè ásórè mọ́gíríbì ìṣá nígbà tẹ́ bá ti dìṣẹ́ dá àdúgbò ẹ̀ wá ṣe gbà ní à inna lillahi wa inna ilayhi raji'un kéésì sọ̀láṣọ ọlọ́run nìyẹn èèyàn lè bá sọ̀láṣọ ẹnu ẹ̀rù nígbàgbọ́dọ̀ sí àná kí ló tẹ̀ ń sọ̀láṣọ sórí wọ́n ní sọ̀láṣọ sórí nìkan lẹ́ ń ṣe ẹ̀ kí zúrì àti ásórè àti ìṣá àti mọ́gíríbì ìṣá ní à àwọn náà mọ̀ àwọn àbá abẹ lọ́hùn millions àwọn èèyàn sì kú sórí nǹkan tá à ń sọ̀rọ̀ àwọn tí ń ṣe sọ̀látù jùmọ̀ nìkan kọ́ sẹ́yìn kírun àmọ́ ń lọ jímọ̀ àmọ́ ń lọ jímọ̀ ó sì yẹ ara káta yé yanjú ẹ̀ níwá àti ọ̀rọ̀ tá à ń sọ yìí o ọ̀rọ̀ ara káta yé yanjú ẹ̀ ní o lìyálì kàmọ̀ ní hálàkà àǹbáyìí náà wàyáhíá mànìháyà àǹbàjìnà kẹni tí ó parun mọ̀ pé òun ti farú ara òun pàparun látàyè kẹni tí ó sì là tí ó jèrè tó náà mọ̀ pé ah mo rin ọ̀nà èrè mo rin ọ̀nà ọ̀là tàrójú nà já tà wàlámùtàsí lókè màsàlì kàá ọ̀fẹ́ là ó sì gbọ̀nà ọ̀là ẹ bá ń ké sí ẹ bá ń ké sí èèyàn ń pa tayé wípé ẹ mú wa lọ ẹ ké sí wa ẹ jẹ́ àmọ́ bẹ́ẹ̀ tí ń ṣe ẹ tún ń ṣe industrial training táwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń ṣe kò sẹ́ni tí ò mọ̀ ṣe omidan ń ṣe lọ́kùnrin lóbìnrin ìyẹn ni wípé bóò lẹ ti ń ṣe tẹ́ fi ń lu yọ àwọn èèkàn ṣe student ni ẹ̀ ń ké sẹ́ni tẹ́ ẹ mọ̀ tó ti jèrè ń bì kan pé kó sọ bó ṣe là fẹ́yìn náà kẹ́ lè nípa tayé tàlùkìámọ̀ lè dààmú fún tàrùjú nàjà tàwàlámùtà sùlùkìmọ̀ sàálìkàhà nípa tàlùkìámọ̀ lẹ ti ń wọ́lá tẹ́ẹ̀sìn nínú ọ̀la ìnà sẹ́fí ìnàta látàmùsí àlàlíyàbásí ọkọ̀ ojú omi tí ń lọ tí ń bọ̀ láti nàìjíríà sí Canada láti nàìjíríà sí UK láti nàìjíríà sí Germany ẹrù pẹ̀tẹ́ẹ̀sì olókè mẹ́rin pẹ̀tẹ́sì olókè mẹ́rin sẹ́ sílẹ̀ sì kẹrin àbílẹ̀ sì karùn-ún tó tún wá gùn gan-an ẹrù ẹnìkan nu ẹrù ẹnìkan nu tọkọ̀ ojú omi wá fẹ́ kẹrù ẹ wá gbé ọkọ̀ ojú omi kúrò nínú omi ẹgbẹ́ sí ti bí ibi tí bàálù ti ń fò ló gọ́ ọlọ́ọ̀ni tó jẹrà sí mi toro ti o ti bí ìgbà táwọn ilé ìbùsọ̀ pé ó ti dìré ó ti kúrò lọ́nà àdìsí ó máa rìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn náà mọ̀ pé ẹ̀rin ọ̀nà àlùkìámọ̀ ẹni tó sọ rọ̀mọ̀dọ́n dàsìkò tó ti máa sin lọ́hùn tó rọ̀mọ̀dọ́n bá lọ tí ò ní sin lọ́hùn mọ́ wọ́n yìí ṣe mùsùlùmí abdullatif abdulrahim wọn àti ẹ̀ ní pé ó kọ ara wọn gan lọ́nà tó rẹwà tá mọ̀ pé mùsùlùmí là ń pè abdulmajid ó ti di manjando tó bẹ́ẹ̀ rán sọ pé Eh, abdulhamid ó ti blam mọ̀jáǹdò lẹ́mọ̀ á fọ̀rọ̀ ọ̀run kíkí lọ lẹ́mọ̀ wọn á sọ wípé àbọ̀ tí wọ́n ń sin lọ́nu rọ̀mọ̀dọ́n ní yáa gbìyànjú yáa tẹramọ́ tẹramọ́ rọ̀mọ̀dọ́n ò sì lọ tán ti jábáyá oore wà níbi kí ọlọ́run mú wa dúró ṣinṣin níbi ká máa tẹ̀síwájú níbi iṣẹ́ ìbáàdà àtọ̀ràn yan rẹ̀ àti náfìlà ibi tá a ti mọ̀ wípé tá a bá ń bẹ lọ́hùn ká lè dúró ṣinṣin lórí iṣẹ́ olóore lásìkò rọmọdán àti ìgbà tó rọmọdán bá lọ ẹ̀rí pàwọn èèyàn tó máa ń kọ àkọọ́lẹ̀ kan nígbà tó rọmọdán bá lọ pé ẹ̀wọ̀n ti wá àti kan pé tèrè rọmọdán lecture rọmọdán ní ń bọ̀ yóò jẹ́ bá wa sọ̀rọ̀ ọlọ́run tó rọmọdán bá tún lọ wa tún ní what next after Ramadan kò sí ní tó next níta ń bá bọ̀ náà ni kò sí nǹkan tuntun tó next níta fẹ́ sọ ọ́nbẹ̀ náà ni pé ẹ má sọ̀tọ̀ olóore lẹ̀ wọn àfẹ́ fi nǹkan kan kún Islam kí ló kàn lẹ́yìn Ramadan kò sí nǹkan kan tó kàn ju níta ń bá bọ̀ náà lọ ojú ọ̀nà ọ̀la ọlọ́run bá sì ti là kalẹ̀ tàbí kan wá bá nàbì sallallahu alaihi wasallam wọn ní òbí sí ọlọ́run tí mo bá ń sí ọ̀ràn yàn òde ní tí mo máa láàlì tí mo ń lò mo máa ráàmù mo jìnnà sí ìwà lékún lórí bẹ́ẹ̀ tí màá wà lùjọ́nà ìjẹ́ ọlọ́run ní wà kò sí nǹkan kan tí àdìsí tó kọ́ pé ọ̀ràn ọmọ akẹ́kọ̀ọ́ onítọ̀ gbogbo wa ń kọ́ náfílà sọ̀láàtù ń kọ́ náfílà sùyàmù ń kọ́ náfìlà ọmọrọ́ńkọ́ <coughs> ṣé kò wà relevant mọ́ ni according to that hadith rárá ó relevant dáadáa ní tó túmọ̀ sí ni pé ọ̀ranyàn ní lépe ẹ̀ lè fi náfìlà rọ́pò ọ̀ranyàn láéláé ọ̀ranyàn lèyìn ó ṣe tán téèyàn obìnrin náfìlà wá ṣe pẹ́pẹ́ fún síwájú ọlọ́run a sì ti sọ fún wa yín pé ànábì sallallahu ta'ala alaihi wasallam orí dáadáa orí ẹ̀sìn ìsìláàmù yìí ló wà tó fi kúrò láyé kódà ní hajjatul wada ájì tánàbí ṣe tó fi dágbére yẹn ni pé tó fi kúrò láyé tí ò fi tó bí oṣù mẹ́ta mọ́ tó ti ọlọ́run fi kúrò tó fi padà sọ́dọ̀ ọlọ́run bá rẹ̀ sallallahu ta'ala wa sallam ó ṣàìsàn tó lágbára láti lọ síbi sọ̀lá tó lágbára tó le yàrá ìyá wa Aisha radiyallahu ta'ala anha kò jìnnà síbi tánàbí ní tí ó sì ti fi mọ́ tó jẹ́ mímbàrí sọ́lá ẹ̀mẹ̀ta ló dákú lójúṣe ọlọ́run tí wọ́n fapá tí wọ́n fọwọ́ kọ́ lápá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì tí ń rí wípé tí màá sì lè dé orí mímbàrí báyìí mo ru àbàbá kiri ìsọ́lì dìnnà ẹ sọ fún Abubakar kó kírun fáwọn èèyàn Abubakar ní òun ò tó bẹ́ẹ̀ lójú ayé àmọ́bí kìí sọ̀rọ̀ gangan ló dábàá ẹ̀ òjíṣẹ́ náà ní paráṣẹ ní àtúnṣe ọlọ́run bá ń bẹ láyé wọ́n gbé ànábì sallallahu ta'ala sallam bí orí mímbàrì kò ṣe sọ̀láàtù náà nínàró gbísínìradé ó jókòó wa Abubakar khalifahu qa'im Abubakar náà rọ àwọn èèyàn rí Abubakar wọn ò rí ànábì láwọn tó súnmọ́ àwọn tó jìnnà sí lọ́pọ̀ lọ́pọ̀ alákọ̀ọ́kọ́ bàtánà Abubakar radiyallahu ta'ala salli bi àbákiri rí ànábì sọ̀rọ̀ sọ́lá ó ń kọ́sẹ̀ rẹ̀ ní sọ́lá lórí ìjókòó tí ànábì wà àbákiri sí nàró wà nọ́ọ̀sì ìsọ̀lú náà jésù ọ̀dà tàbí bákiri ó yà lọ́ọ̀tà láàrin àjọ yẹn. wọn bá wọn wá ti rí pé àbákiri ti lọ́ọ̀kì ó ti lọ́ọ̀lẹ̀ wọ́n ti mọ̀ pé ó ti yẹ káwọn náà lọ́ọ̀kì ó ti yẹ káwọn náà lọ́ọ̀lẹ̀. gbogbo àsìkò náà ànábì tún tẹnu ọ̀rọ̀ àsọ̀lá àsọ̀lá àsọ̀lá tó gbọ́dọ̀ bọ́ sọláàtò gbọ́dọ̀ bọ́ sọláàtò gbọ́dọ̀ bọ́ wà má má là káfí àyèmọ àlékún àtàwọn tọlọmọ bá ti ṣe tó bá ṣe yín lọgàá lé lórí ẹ má lò wọn ẹ má yàn wọn jẹ ẹ má fọwọ́ lágbá wọn lójú ẹ má pa wọn lẹ́kún ẹ má ṣe wọn síbàsíbò ìdúnnímọ́sẹ́ rẹ ó lágbára débi pé Rasulullah sallallahu alaihi wasallam a máa san náfìlà gan a máa san àmọ́ n tó bá bọ́ fún nínú n tó ti ṣe torí kó tó bá ṣe olóore kan àmọ́ dúnnímọ̀ kìí fẹ́ kó bọ́ mọ́ tó bá wá fẹ́ bọ́ àmọ́ san padà bóyá bí ìrun òru tó sùn tí ò dìde ńjọ́ náà fáìlera tàbá rẹ̀ àníbi àmọ́ ọ̀sán padà sallallahu ta'ala wa sallam ìmọ̀ dúnnímọ́sẹ́ olóore ìmọ̀ bẹlọ́n kọ́lọ̀ mọ́jọ bọ́ a gbọ́dọ̀ mọ́ bẹlọ́n bẹ́ẹ̀ ju bá a ti ń bẹlọ́n lórí lọ inú àdúrà táwọn fi bá bẹ́ẹ̀ ni Allahumma a'inni ala dhikrika wa shukrika àwọn wa wọ́n sì ń fún wa wọ́n já mọ̀ sí sọ lónìí bó ṣe tó Allahumma a'inni ala dhikrika ọlọ́run bá ràn mí lọ́wọ́ fàánù mi tèmi lẹ́nìkan ní ohun tó máa rántí rẹ̀ ìrántí ọlọ́run bá ní gbogbo ààyè lọ́sàn-án lóru lọ́jà ilé ẹ̀kọ́ níbi fún ọ torí wa in ta'uddu ni'mata Allahi la tuhsuha ẹ lè kà tán wa husni ibadatik jẹ́ kí n lè máa sìn ọ́ bó ti fẹ́ bó ṣe gbẹ́sìn kalẹ̀ ẹ wà dúrà bó ṣe lọ wa husni ibadatik jẹ́ máa sìn ọ́ bó ti fẹ́ kìí ṣe kí wọ́n máa sìn ọlọ́run bí wọ́n ti fẹ́ wọ́n ń sọ fáwọn èèyàn pé ẹja kí n ìkọ̀ láti ẹ̀yẹ́ mọ́ mọ́sálásí lọ́bì kan kẹ́mọ̀ kí kẹ́mọ̀ kí tó kí wàhúsùnà ìbàdàtìkà ìwọ tí wọ́n ń ṣe sọ̀láàtù láì ní àwọn wí kan tí ṣẹ̀rẹ́ ọgbà wọlé sọ̀láàtù mẹ́ta pọ̀ sọ̀láàtù wọ́n fẹ́ kí sọ̀láàtù ṣà ìwọ ní ìwọ ti jẹ zúrì ọjà asiri ọjà magribi ìṣá ìbẹ́ńbẹ́ eléyìí wá tún wá bá sábà lójoojúmọ́ a máa ń kì bọ̀tà a máa ń kì pọ̀ lálẹ́ tá a bá dé ni lórí iṣẹ́ wa inna lillahi wa inna ilayhi raji'un iṣẹ́ wo. bìdọ́ àkùnkìyàmù ẹrù àlùkìyàmù gbolo ọmọ adama dùkú ẹrù àlùkìyàmù gbogbo kálukú tó bá kó láyé ní ó lè ẹrù àlùkìyàmù lòun tó fi wáyàtọ̀ sí bìdọ́ àtòlìjànà ẹrù àlùjànà يا أيها الذين آمنوا taqullaha الله nafsun نفس ما قدمت ẹ páyọ̀ ọlọ́run ẹ̀yin èèyàn ẹ sì wo kí lẹ fẹ́ mú lọ padà bọ́lọ̀ kí ni nǹkan náà tí ó bá jẹ́ Islam àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n tú alukurani sí èdè Yorùbá àyà kan bẹnu suratul hajj mo rò pé àyà kọkànlá ni yóò jẹ́ tí wọ́n tú níbi tí ọlọ́run ti sọ pé wà mínà náà sì máa ń yá àbúdó lọ́ha aláhàrù àwọn bàbá wa ńlẹ̀ ìbáwá ti wí pé ó ń bẹ nínú àwọn èèyàn ẹni tí máa ń sin lọ́run yẹ́súyẹ́sú ah, mo ní ìtumọ̀ tán fi tú yóò bá mu àwọn èèyàn yẹn gan tẹ́ bá bí wọ́n fúnra wọn wọ́n ní à ń sin lọ́run bí aláìsí wà láì àwọn gan báwọn gan ṣe túnu láwọn tí ò tọ́lọ́run ò tóbi ń gbáyà wọn báwọn gangan fara wọn sì tán para wọn nìyẹn à ń sin lọ́hùn bí aláìsìn ẹ máa bá wọn bẹ lọ́hùn èmi ìdí pé wá tún pọ́n rẹ̀ lé ló sọ pé à ń gbìyànjú kò sí náà nu ẹ bá ti gbìyànjú lérè pé ṣé ẹ̀ ń kírun fèrè yín pé tó ti dákẹ́ ìwọ níbi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ẹ̀ ọ̀nà ti jì wọn rí kankan wọn máa ń làwọn fìlà áṣọrọ sí nínú kọlá ntẹ́lẹ̀ yìí bá bọ́ fún sí rọ̀mùdán tó dé àti nínú rọ̀mùdán àtìgbà tó rọ̀mùdán bá lọ àmọ́ làwọn fi làá sọ sí nínú fàlà wọn ò léèrè ìpín dáadáa kan tó ń jẹ lọ́dọ̀ ọlọ́run wọn bá padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì wá ń fún àwọn àpèjúwe àwọn àdánwò tó jìnnà àtàwọn àdánwò tó súnmọ́ bá a ti ń gbọ́ pé lágbájá ò sí mọ́ lọ́nà tó jìn bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ nínú ilé tiwa náà ìyá wa mo bí àwọn èèyàn kan ní mo ní ah, ta ni ọmọ seventy years ta ni ọmọ seventy years nínú wa tóun àti bàbá ẹ̀ wá jọ jókòó pé bàbá tó bí ẹni nù kì í tún sí bàbá bàbá o tani ọmọ seventy years nínú wa kẹlẹ̀mọ̀ fáyé ò ní value kò lọ títí táwọn àti bàbá rẹ̀ tí ò tí ì kú náà wá jọ jókòó báyìí kò wọ́pọ̀ àbí kẹlẹ̀ ni mo wí kò wọ́pọ̀ bàbá mi ti lọ à ń bèèrè bàbá bàbá ebi tó lọ à ń lọ bá ń bẹ̀ẹ́ kò sí àpọ́nlé kan fẹ́ni tí ò sin Allah subhanahu wa ta'ala nígbà tó bá wọnú sàárè tí àwọn ẹgbọ́ rí pẹ̀lú ẹ̀rí kan pé ń tọ̀ wọ́n bá bàrà wọ́n pè ní very important personality láyé VIP wọ́n pè ní who is who wọ́n pè ní big man àbáwọn big men tó náà wá ń wú tí ń rò pé tóun bá dénú sàárè tí wọ́n bá gbé ìjókòó fẹ́ máa sọ pé aláàjì ẹ jókòó àbí àbẹ́mọ̀ bọ̀ lápá bí àbẹ́mọ̀ bọ̀ lápá bí ẹ káàbọ̀ bó láyé ọlọ́run ní abáyé tábí ilé àwọn béèrè kan ni sẹ́yìn pọ́tọ́ ọlọ́run mọ̀ nírú àpẹẹlẹ́ báwọn nínú sáré sànàbí sọlọ́lọ́ òtá sọlọ́ sọ pé tí n bá bẹ lọ́hùn kẹ́ ẹ gbọ́n tí mò ń gbọ́ lábẹ́ ìpẹ́ níbi tá a gbẹ́sẹ̀ lé ẹ ní sìnkú síbẹ̀ mọ́ níbi ìyà níbi àdánwò àti ìnira tí ń bẹ fáwọn ọ̀tọ́ ọlọ́run bá lábẹ́ ìpẹ́ òjíṣẹ́ ọlọ́run ń gbọ́ ó ní tí n bá gbọ́ tẹ́ ẹ bá gbọ́ tí mò ń gbọ́ ẹ̀ní gbòkú sábẹ́ pẹ̀lú náà haúlá wàlà kú wàtà ilà àdìlà ẹ̀rù òsì bá ọmọ ádámù àwọn sọ sùlámù di yọ̀bọ̀yọ̀bọ̀ ẹ sọ sùlámù di ọ̀rọ̀ mọ́sálásí ní wọ́n bá ń sọ̀rọ̀ kan láyé wọn ní mọ́sálásí ní mọ́sálásí làwà ni ẹ bá fẹ́ sọ̀rọ̀ yẹn ẹlọ́mọ́sálásí ẹlọ́jókòó mọ́sálásí àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ bọ́rọ̀ bá dọ̀rọ̀ ṣẹ̀ríyà abẹ́ẹ̀rí nígbà tí wọ́n pé ọlọ́run bá wa ọba tí yorùbá náà nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n wòye sọ́lọ̀ wọn ní adákẹ́dájọ́ iná rọ́bà kàlà bẹ́lí mi rìpọ́t bí ẹ bá jẹ́ bẹ́ẹ̀ ni ńjọ́ tẹ́nìkan ti ṣe ẹnu yánmọ́yánmọ́ tó sì ṣe wọ́n ràn wọ́n rán bí ẹni tọ́pọ̀ lọ ẹ̀ ti fọ́ pọ̀ tí ń sọ pé ṣẹ̀ríà ò lè àlè lo ṣẹ̀ríà ń bí o ṣẹ̀ríà ò lè wọlé yorùbá o tó wá péjọ náà lọ́lọ́run ti wọ́n orí kúrò lọ́rùn ẹ̀ sẹ́lẹ̀ bí ìtumọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá iná ọ̀rọ̀ bá kẹlẹ̀ bí lùmìsọ̀ gbogbo tó bá ti wá jẹ́ tọ́lọ́run wá di awẹ́wà ọwá dáwàdà láwọn èèyàn tí wọ́n bi léèrè níjọ́ gbẹdọ̀ sí àmọ́ ìpè máa sọ àlàkà kan kù sákọ̀rọ̀ èyí ṣe tẹ́ ìsòkò àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ ni pé lámúnákù nínú ìmùsọ̀ yìí àwọn ní àwọn ìkírun ọ̀làmúnákù nù tí wọ́n mú ìmú sí àìsàn àwọn àìsàn àwọn mùsùlùmí àánú bẹ̀ yẹn ń bẹ ọ̀ràn àánú ya yẹn ni ó túmọ̀ sí pé wọ́n yẹ zakat wàkúnná nà kóódù máa ti ń fi ìsìláàmù sí àwọn náà ń fi ẹ̀sìn si sí àwọn fọ̀rọ̀ ọlọ́run sí àwọn fàànàbì si ẹ̀yẹ sallallahu ta'ala alaihi wa fúnra ara wọn náà ni ti máa sọ àná bá wa torí báàlì lè sáré ọ̀rọ̀ lánàá sèhí bàṣírọ̀ ọmọ èèyàn mọ rẹ̀ wọ́n lọ wà alùkọ́ màádìrọ̀ tí bá ń sọ nǹkan míì àbáwọn èèyàn rí nǹkan míì pé à ah, ẹ mà kú sí ọlọ́run ẹ mà kú sí ọlọ́run àfi wákà kẹrẹkẹrẹ táwọn ń ṣe nídí ẹ̀sìn yóò àlùjánnà làwọn ti jókòó gbẹ̀sán ní ẹ̀sìn tí wọ́n dìsáìn tó dìsáìn fúnra rẹ̀ tó ní bánàbì ti júwe ẹ̀hún ó le tó ní eléyìí kìí ṣe tilẹ̀ Yorùbá tó ní àwọn alákatakítí ní eléyìí lọ́dọ̀ tàwọn lọ́dọ̀ tàwọn lọ́dọ̀ tẹ̀yìn kò lè tó bá inna lillahi wa inna ilayhi raji'un ìta bá ṣe ẹjá wádìí wípé bọ́lọ̀ ti fẹ́ ni o ẹjá sì dùn nínú ẹkọ́ mọ́jẹ́ níta ń ṣe nígbà tó wù wá táà sì ṣe nígbà míì tí táà ṣe nígbà míì tààrà fẹ́ torí bẹ́ẹ̀ ibi tèrè pọ̀ sí òun náà ni ibi tí a bá ti dún nímọ̀ sí ọlọ́run tá a sì wòye sí pé só bá ntọ́lọ́run ti ránṣẹ́ tánàbì júwe ẹ̀fún wa sallallahu ta'ala alaihi wa sallam kọ́lọ́mọ́sí wa ní bá a ti máa bẹ̀ lọ́n pé ọlọ́mọ́sí wa ládọ́rùn mọ́tọ́ o àwa tí ọlọ́run ní a máa jíṣẹ́ àwa náà ọlọ́run bá ń bá wa náà sọ̀rọ̀ pẹ̀lú gbogbo tá à ń sọ yìí kì pé lórí tiwa nìkan kìí ṣe páwa nǹkan kákan kan mọ kà fọmọ aráyé àwa náà ń bẹ nú ẹni tó gbọdọ̀ sàmúlò ń tà ń wí à ń nú ẹni tara bọ́sẹ̀ rẹ̀ a sì ń bẹ nú ẹni tí àjọ ń bẹ ọlọ́run bá sùfánà ọ̀tá alákọ́lọ́ ń jẹ́ kí ó jẹ́ ni tí rẹ̀ kí kó mọ̀ ta'ala ala muhammadin